أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم بتقوى الله سبحانه وتعالى كما أوصي نفسي بذلك واعلموا عباد الله أن الله سبحانه وتعالى أمر بتكوان في غير ما آية من القرآن العظيم وكذلك النبي صلى الله عليه وسلم أوصى بذلك في أحاديثه الصحيحة عباد الله لقد انتظرنا شهر رمضان منذ آه، السنة الماضية أنا آه، الشهر قد دخل علينا وقد دخلنا في شهر رمضان اليوم بعد غروب الشمس فيمضي يومان من أيام شهر رمضان ولما عباد الله أن شهر رمضان كما دخل علينا وفي نفس الوقت يخرج يسافر عنا يوما فيوما وكأن لسان حاله يقول لنا بقي بعد غروب الشمس اليوم آه، ثمانية آه، ثمانية وعشرون يوما أو آه، سبعة وعشرون يوما وعلى هذا يجب علينا عباد الله أن ننتهز فرصة هذا الشهر المبارك ونغتنم من الأجور العظيمة التي أودعها الله سبحانه وتعالى في هذا الشهر المبارك عباد الله لقد ذكر الله سبحانه وتعالى لنا العلة من كتابة الصوم علينا وذلك في قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون والله سبحانه وتعالى يريد منا أن نخرج من شهر رمضان متقين أن نكون من من أذكياء الله سبحانه وتعالى ومن المتقين واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى لا يمكن الحصول إليها إلا بالصبر ولذلك قال العلماء بأن بين صيام رمضان وتقوى الله سبحانه وتعالى والصبر علاقة وثيقة يجب علينا أن نتنبه إلى ذلك اعلموا عباد الله أنه لا يمكن آه، ترك ما حرم الله سبحانه وتعالى وكذلك فعل ما أمر الله سبحانه وتعالى به إلا بالصبر ولذلك يقول قال بعض العلماء بأن شهر رمضان شهر الصبر المسلم يصبر عن جميع ما شهاه ما اشتهته نفسه قبل رمضان المسلم المسلم يحتاج إلى طعام ويترك ذلك آه، طلبا لرضا الله سبحانه وتعالى واعتمارا لأمر الله سبحانه وتعالى والإنسان يشتهي الطعام يشتهي الشراب وكذلك الشهوة ويترك ذلك كله ويترك ذلك كله لأجل الله سبحانه وتعالى هذا يدل على أنه صبر عن ذلك ولذلك يجب علينا عباد الله أن نعلم أنه يجب أن نعلم أن هذا هذه الفرصة العظيمة يجب علينا أن ننتهزها ثانية ثانية وساعة آه، ساعة لا نترك ساعة إلا نحصل على الأجر العظيم من عند الله سبحانه وتعالى وها الآن بعض الناس يقومون في لياليهم وكذلك بعضهم يتلون كتاب الله سبحانه وتعالى آناء الليل وأطراف النهار ومع ذلك نجد بعض بعض من الناس يسوفون ذلك يقولون بعد بعد مضي يومين أو ثلاثة أيام أو الأشهر الأول الأولى من هذا الشهر بعد مضي ذلك سأبدأ تلاوة القرآن سأبدأ قيام الليل وهذا عباد الله وهذا عباد الله من عمل الشيطان يجب علينا أن نستعيذ الله سبحانه وتعالى لذلك يجب علينا أن نتقرب إلى الله سبحانه وتعالى بجميع, بجميع أنواع العبادات من صيام وقيام وتلاوة القرآن واذعان المساكين وإنصار الصائمين وبر الوالدين وغير ذلك من الأعمال الصالحة وذلك لأن الله سبحانه وتعالى يضعف لنا آه، أجر العبادات وثواب الأعمال في هذا الشهر المبارك واعلموا عباد الله أنه مع ما عملنا من عمل ومع ما حصلنا آه، من الأجور العظيمة عند الله سبحانه وتعالى يجب علينا أن نحذر أنفسنا ويجب علينا أن نجتنب آه، وضع أجورنا في آه، الكيس المذكور وما أدراكم عباد الله ما هو الكيس المذكوم الكيس, الكيس المذكوم هو أن أن تقوم لله سبحانه وتعالى في الليل وتصوم في النهار وتتلو القرآن وتفعل الأعمال الصالحة ومع ذلك آه، ترتكب المعاصي ترتكب ما نهى الله سبحانه وتعالى عنه ومع ذلك تشتام ومع ذلك تأكل أموال الناس بالباطل ومع ذلك تكذب في نهار رمضان ومع ذلك تفعل كل ما نهى الله سبحانه وتعالى عنه وهذا يعني أنك تدع أجورك في الحج المذكور تأكل تأكل على الحج ومع ذلك يعني يعني تفقد هذه الأجور العظيمة بسبب هذه آه، الأفعال السيئة الرديئة أرجو الله سبحانه وتعالى atọrọ ìṣẹ́ àpìgẹ̀ fún àlẹ́sọ̀lọ́wà àrí òkèlèm ajọ́lọ́ọ̀bá àríkọ́lá kọmọ́sàbára sí àlékún kẹrẹ kọmọ́sàbára sí àlékún àánú rẹ̀ fún àníbíwá Muhammad sallallahu alaihi wasallam ajọ́lọ́ọ̀bá àríkọ́lá bákaná àtẹ́kùbọ̀ ikẹ́ rẹ̀ àti orí ajẹ́jẹta rẹ̀ fọ́lọ̀ọ̀bá àríkọ́lá kó bá ń bá wọn tàbí ànábì àti àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn tàbí ànábì àwọn tàbí òun àti àwọn tí wọ́n tẹ̀ láwọn náà àwọn tàbí òun tàbí rí ajọ́lọ́ọ̀bá àríkọ́lá kọmọ́sàdé sí ìkẹ́ náà kó sọ̀kẹ́ nìkan wa kí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá kọ́mọ́sà ti wá ní ọmọlẹ́yà nẹ́bí sallallahu alaihi wasallam jálẹ̀ ẹ̀yọ̀rí sí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá gẹ́gẹ́ àti máa sọ fúnra wa ní gbogbo ọgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá al-Qur'anul Karim ìdí sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá òun náà ni àkórí ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ dáa ìdí ṣe súnnà rẹ̀ òun náà ló lóore jù nínú làrẹ̀tẹ́ àmà sọ òun náà lè àmà sọ ní obìnrin orí láyé tó bá jọ gbíyà kìyàmà kí ó tún ní pàdánù ìkẹ́ ọlọ́wọ̀n bá àríkẹ́ọlá ẹ̀rùn ọlọ́wọ̀n bá àríkẹ́ọlá káwàlọ́ lè mọ̀ lámọ̀dájú ìtò ogun tó bá ti pè ní àdádálẹ̀ kámọ̀ ìpé anú ní gbogbo tó bá ti pè lánù nínú ẹ̀sìn kámọ̀ ìpé kìí gbéyà lọ́nù sí ọlọ́run a mọ́ gbéyà lọ́nù bínú rẹ̀ tó bá ti jọ gbíyà kìyàmà àti ọlọ́ọ̀bà àríkẹ́ọlá kọmọ́sàkọ́ àpò nínú ìyá rẹ̀ ẹ̀rù tí ọlọ́wọ́ bá ríkẹ́ ọlá ìmá sọ àsọ́lẹ̀ fún ẹni kọ̀ọ̀kan wá gẹ́gẹ́ tí mi náà ṣe rán ara mi létí pẹ̀lú pé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala nípa apá àbúrú ẹ̀ká páyà rẹ̀ torí pé ìjọba ọlọ́wọ́ bá ríkẹ́ ọlá yìí ọlọ́wọ́ bá ríkẹ́ ọlá pè wá lọ síbẹ̀ níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ áyà nínú al-Qur'an bákan náà anábi sallallahu alaihi wasallam òun náà tàí máa ṣe wá lójú kòkòrò lọ sí tàwà lọ lè mọ̀ lámàdájú ipé ìpáyà ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlátà ń sọ fúnra wà yìí ọ̀rọ̀ yẹ̀ ló jẹ́ kèése nàmbà fẹ́ nàmbà tó láàzì ní wọ́n kálùkù wà kábẹ̀rù ọlọ́wọ́ bá ó sì gbàkan à ń dá ọjọ́ ẹ àwọn na náà ọjọ́ náà kó àti wá wọ Ramadan náà ti wọlé tọ̀ báyìí àwọn náà ti na Ramadan àti bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ Ramadan náà eléyìí tọ́ kájúpẹ́ fọ́lọ́wọ́

tí dáadáa ní ọba tó máa wọnú sùn wá sẹ́ rẹ̀ ìbòmí ni ó máa gbàwọ́ kò ní gba irú gbogbo àlékún títún tẹ fáwà yìí àtàtàrà àti eléyìí ọ̀yẹ̀ká tí àlejọ́lá lórí pé àlejọ́lá ti wá wa tara wá yá tọ́rọmọ̀dánà jẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bí tí ń wọlé náà ní ti ìdágbére tó wáyé tó ráwọ̀ dáánà máa ń sọ̀rọ̀ ní yóò máa sọ fún wa ń jẹ ojúmá ipé okùnjọ́ báyìí tí kò láàrin yóò bílẹ̀ bá tú lónìí okùnjọ́ mẹ́ta méjìdínlọ́gbọ̀n ẹ̀ àbíjọ́ mẹ́tàdínlọ́gbọ̀n tí kò láàrin yóò fi máa wá dágbére fún anú yàwó máa ń fa yàwó máa ń lójoojúmọ́ onáà dáánà máa dágbére fún ti ń lọ tó bá wá kọ̀ láti ń lọ ìgbà wọn lẹ́lòmí ó tẹ̀sẹ̀ wá mọ̀ pé àmàdánà máa ti ń lọ bẹ́ẹ̀ ni bó ṣe dé òun náà ní ṣe kí ni òun náà ní ṣe fún ti ń palẹ̀ máa ti ti ń lọ díẹ̀ díẹ̀ ẹni tó wá wá jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹni tó bá jẹ́ alìkẹ́yìí tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n láti ìgbàtíwàmù dáàrà ti wọlé láti ìgbà náà ni ó ti máa sálápá ń tètè láti máa kó oré níbẹ̀ nínú Ramadan kò ní sí ìtẹ́jú kalẹ̀ nínú ògbésí ayé rẹ̀ àtikóríkóhùn ní adálọ́dọ̀ ọ̀rọ̀ ọba àdìjọ́lá wákàtí kan ò ní bọ́mọ lọ́wọ́ àtikóríkóhùn sálápá ń tètè lórí iṣẹ́ dáadáa tó wọ́n lọ lè dé bá tó bá ti jẹ́ ọ̀gbẹ́jà sí àmà ẹ̀rí ọlọ́wọ́ bá àdìjọ́lá ó sọ fún wa nínú Al-Qur'an ìdí pàtàkì ìtọ́lọ̀ ọba àríkẹ́ ọlá bí ṣe àwẹ́ Ramadan lọ́nà àyàn fún wa ọlọ́ọba àríkẹ́ ọlá sọ fún wa nínú Suratul Baqara ó ní yá ayyuhal ladhina amanu ọlọ́ọba àríkẹ́ ọlá ní mo pé ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì òdodo ẹ̀yin ní máa ń ọlọ́ọba àríkẹ́ ọlá fi pè wá àtẹni tí èdè mùmínì ọlọ́ọba àríkẹ́ ọlọ́pẹ́ sí nǹkan báyìí ẹ̀dí ògbọ́ ọlọ́ọba àríkẹ́ ọlágbọ́n ọlọ́ọba àríkẹ́ ọlọ́pẹ́ sí ọ̀rọ̀ tó bá fẹ́ àwọn ẹlùmí àwọn sára wọn yóò ní wọ́n ṣe mùsùlùmí àmá àwọn ọ̀rẹ́ òun lọ́rẹ̀ mùsùlùmí tó pọ̀ ọlá tó bá ti náà bá wọn gbáwẹ̀ ẹ̀sọ fún ẹni kò lọlẹ̀ wà nínú yáà yóò lẹ̀dí na àmọ́nù tí wájú kó tó máa gbàwẹ̀ tí máa ń gbàrú àwẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ́ nípara rẹ̀ ní kò lẹ́sọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá ní gbogbo ẹ̀ríkẹ́ nígbàgbọ́ ẹ̀ntẹ́ ẹgbọ́ ọlọ́ọ̀bá àríkẹ́lá gbọ́ kò tí bá rẹ̀ ìkúmú sí yàm ọlọ́ọ̀bá àríkẹ́lá ní wọ́n sí àwẹ̀ lọ́nà àyàn fún yí ta ló lágbára tí ó sí àwẹ̀ lọ́nà àyàn fún yàtà tó bẹ́ẹ̀ tó ju Allah subhanahu wa ta'ala lọ ọlọ́ọ̀bá àríkẹ́lá sí àwẹ̀ lọ́nà àyàn fún yí kama kutiba ala alladhina min qablikum gẹ́bí ọlọ́ọ̀bá àríkẹ́lá ti ṣe lọ́nà àyàn fún àwọn tí wọ́n ti wá síwájú yí ọlọ́ọ̀bá àríkẹ́lá wáyé la'allakum tattaqun kẹ́ẹ̀bá àti páyọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá àti ọlọ́ọ̀bà àríkọlá fẹ́ ká jáde kó nínú Ramadan lẹ́ni tí ó wà nínú àwọn olùpáyà ọlọ́ọ̀bà àríkọlá ó fẹ́ ká jáde nínú Ramadan ní ẹni tí ó wà nínú ẹni tó jẹ́ pé ń tẹ̀ láti ọlọ́ọ̀bà àríkọlá ní ẹni tí ó wà nínú ẹni tí ń jìnà sí tọ́lọ̀ọ̀bà àríkọlá ní ká jìnà sí òun náà ni tọ́lọ̀ọ̀bà àríkọlá torí ẹ̀ tó fi ṣe àwẹ̀ lọ́rọ̀ àyẹ̀lẹ́ wa lórí ẹ̀rí tọ́lọ̀ọ̀bà àríkọlá ẹ̀wà rí ìpáyọ̀ ọlọ́run tọ́lọ̀ọ̀bà àríkọlá torí ẹ̀ tó ṣe àwẹ̀ lọ́rọ̀ àyẹ̀lẹ́ wa lórí òsì bá a ṣe fẹ́ fáyọ̀ ọlọ́ọ̀bà àríkọlá

tí a ní kàpá láti jẹ tó jẹ́tọ̀ fún wa a ní jẹ mọ́ in tá a ní kàpá láti mú táà lè mú a ní mú mọ́ ẹ̀tẹ́ obìnrin táà lẹ́tọ̀ sí àti ọkọ wa tó lẹ́tọ̀ sí wa a ní súnmọ́ra wa nítorí kíni nítorí pé ọlọ́ọ̀bà àlejò ọlápàá láti à ń tẹ̀lé ọ̀nà wo lágbà táà fi rúgbẹ́ nítorí pé ṣúurú òun náà lè yóò ní yóò fi ní jẹun kákamá àgbàtàlùfàjà <clears throat> àti yọ àgbàtọ́nù bá wọ̀ yóò tó jẹun bẹ́ẹ̀ bá wọnú yàrá rẹ̀ tẹ́lì kankan orí tó bá jẹ́ tó bá mú tó bá jáde tó náà ṣe bí aláwẹ̀ irú eléyìn kò tẹ́lì kankan tí ó rìn àmọ́lọ̀ ọba àríkẹ́ ọlá rí ẹni ẹni tó wá ṣe ni

bá jíjọ́ alìkìyàmá tó wà sọ fọ́lọ́ pé èmi náà fẹ́ mú tí àmọ́pàá mi ò ká ti má mú ní èmi náà fẹ́ ṣe ìdìná àmọ́pàá mi ò ká ti má ṣe ní èmi náà fẹ́ jẹ haramu àmọ́ mi ò ká ti má jẹ ní ọlọ́wọ́ bá alẹ́kẹ́ ló bì ọ́ bóò nípa

dá nínú àwẹ̀ kí ló fà tó bìí ìfilẹ̀ nítorí pé kíni nítorí pé ogun ààrẹ ń sùúrù ní ẹwà rí tàbá ogun tàbá wá nínú sùúrù nínú Ramadan ní ẹ̀kọ́ tí èèyàn kọ́ tí èèyàn wà pa tí kò ní Ramadan láti máa jìnà sí ìbàjẹ́ nígbàtí Ramadan bá lọ tán ẹ̀rùsìn ọlọ́run bá lè yọlá bá ti wá ń wìn náà o ń kálùkù ti bẹ̀rẹ̀ ìmọ̀sálá pàǹtẹ̀tẹ̀ láti bá rí oore lọ́dọ̀ ọlọ́run bá lè yọlá ẹlòmí ti bẹ̀rẹ̀ tí ẹ láti kíra in ṣe tìláwàtù kùrán in dúnímọ̀ gbogbo ẹ̀kọ́ dúnímọ̀ kó bá ramadan ẹlòmí ìgbà tó wọnú ramadan lọ́lọ́wọ́ bá lè yọlá fún lágbà láti máa rí ṣe ẹlòmí tí wọ́n bẹ́ẹ̀ nísìn tóun náà ń fò ní dọ́là tí ń fò ọ̀la tí márùn-ún ẹ̀mìnà wà bẹ̀rẹ̀ kùránì tèmi nìsìn ọ́nà ọgbà àtọ́ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ń gbogbo ní wà jálẹ̀ bí ó ti wá máa lọ́nu yóò sáwìpù yàwó máa ń fọ̀ yàwó máa ń yóò máa dájọ́ sí tètàní ó máa sọ fún pé má wọ́rí àwọn tí ń ká àwọn gan ọ̀bẹ́ ọlọ́wọ́ gbà ní ọ̀bẹ́ ẹjọ́ kan tí ọba ká àwọn gan ọlọ́wọ́ ti gbá ogbé ẹ̀ gbogbo orú àwọn àmàrẹ̀ èṣù tí tètàní máa fi ń ta àwọn èèyàn nù wọ́n máa rò pé màrà dáadáa ni tẹ àwọn tó ti wá ka mẹ́ta méjì ní ti ní gan sáàmù bẹ́ ọlọ́run gbà gan ni sáàmù bọ́yá ìkìláàsì wà bẹ́ẹ̀ ni tẹ́ ìbá bẹ̀rẹ̀ tèmi nìsín ọ̀nà lẹ́ẹ̀kan tó tó nígbàtí ààrẹ bá kó ẹ̀ ọ̀kan tí ó fi lọ́ọ̀ tí ń bá kẹyọ̀kan pẹ̀lú ìsìláàsì pẹ́lọ̀ ó bá gbogbo ẹ̀ ìtàní ma wá tàn yóò ma wá tàn ẹlòmí ń bẹ níbi ẹ̀tàn ṣètọ́ níbi sí so látara adé eléyìí ọyẹ ká tají láti sí kámọ̀jẹ́ tó dìgbà tó bá kọ̀lá kámọ̀jẹ́ wígbà tí ó dẹ̀rẹ̀ látòrò kọ́dì ìta bá wọ́n lè látòrò kọ́dì gbà wọn láti ẹ̀tún wọn máa ṣe kíni láti fún wọn máa dún ni nínú àwọn nǹkan tó yẹ kọ́ ni ìbẹ̀rù ọlọ́wọ́ bá lè kíọlá òun náà ni ká máa ṣe tọ́lọ́wọ́ ni ká jìnà sí tọ́lọ́wọ́ àríkẹ́ ọlá ní kájìnà sí bọ̀wá sí tí ó ràn wá lọ́rin gbogbo àwọn eléyìí tó tayọ sùúrù a mú sùúrù ni ọbẹ̀ òrọ̀rùn lọ́rùn wọ́n ní ọlọ́bẹ̀ òrọ̀rùn ojú oná ni màlú rán kèése kò sí gbogbo tí yẹn bá fẹ́ ṣe ń dáadáa kò rọrùn ẹ̀yìn tí wàhálà tó ṣe tó fi kówó jọ kó wá fún aláìní níbẹ̀ kò rọrùn owó bẹ́ẹ̀ wò pé wàhálà ni kájìnà sí tọ́lọ̀ bà lẹ́gbẹ̀ọ́lá ní kájìnà sí sùúrù òun náà láti máa ṣe àwọn aláìní bẹ lẹ́gbẹ̀ẹ́ wa tẹbí ń pa wọ́n àwa jẹ atúnintá jẹ lọ́la atúnintá fi parí àwẹ̀ ẹlòmí ń bẹ kò ní tí ó fi sínú sùúrù náà ni ẹni tí ó wá ní iná òun náà bùkátà sí láti ní sùúrù ó gbọ́dọ̀ torí pò ní kó wá máa lọ lè ṣe tọ́lọ̀ kó wá mà lọ́dẹ̀ jẹ haram <clears throat> látara délé gbogbo agbápátá àbùkátà fi sùúrù láti lè bá lépa bá ìbẹ̀rù ọlọ́ọ̀bà àdìkíọlá tọ́lọ́ọ̀bà àdìkíọlá fẹ́ ká lépa bá nínú àwẹ̀ أقول ما تسمعونه وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اغتنموا فرصة هذا الشهر المبارك قبل أن يرحل عنكم واعلموا أن الله سبحانه وتعالى قد بين لنا ما في هذا الشهر المبارك من الأجور العظيمة وفصل ذلك النبي صلى الله عليه وسلم وما بقي لنا إلا الاتباع والاقتداء بالنبي صلى الله عليه وسلم في كيفية صيامه في شهر رمضان ولما عباد الله أن هذه الأجور العظيمة والثواب الكبير قد يفوتك إذا وضعت هذه الأجور في الكيس المذكور ولما عباد الله أن هناك يعني بعض بعض من الناس يجتهدون في الأعمال الصالحة وكذلك في الوجه الآخر يرتكبون آه، محارم الله سبحانه وتعالى فهذا يحصل على الأجل ويحبط هذا الأجل بالمعاصي والخطايا يجب علينا أن نتنبه إلى ذلك بعض الناس آه، يضيعون أوقاتهم بمشاهدة الأفلام والمسلسلات والاستماع إلى الأغاني في شهر رمضان ويقول يريد لئلا يشعر آه، آه، بشدة الجوع في شهر رمضان ولذلك يشاهد الأفلام من الصباح آه، حتى وقت يعني غروب الشمس وهذا تضييع للأوقات الثمينة يجب علينا أن نتنبه إلى ذلك يجب أن نجتنب هذه الأشياء في رمضان وفي غير رمضان أذكركم الله بارك ولا أتركات جمع النبي صلى الله عليه وسلم

anábì sallallahu alaihi wasallam òun náà sì ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé náà kábílẹ̀ bá máa oore sí ìdẹ́nu Ramadan yìí bọ́m̀bà àpòwárú bọ́m̀bà adìgbẹ́mì ọmọ kó rí pọ̀ tó bá ń bẹ́ẹ̀ agbẹ̀mbámà ní nínú ọ̀bá ti ti alápàá tètè dáadáa nínú ẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun náà ni wọ́n ti sàlàyé fún wa kò wá sí nǹkan tó kù ẹni tó bá jẹ́ wa nípa bí a ṣe rí ládá tó pọ̀ bá ṣe rí oore tí ò ní kò wárú nínú oṣù Ramadan yìí òun náà ló kí ká máa àwọn àmì ń bẹ nìsìn tó jẹ́ pé wọ́n rásìkò wọ láre lórí nǹkan tí ò wúlò fún wa tí ò ní sáfà ní fún wa ẹlòmí ń bẹ ramadara ti wọlé àwọn olórin àwọn eléré tó jẹ́ pé ọmọtẹ́ ṣètọ́nì ni wọ́n irinṣẹ́ ìṣù ni wọ́n nígbàtí àwẹ̀ ti ń bọ̀ òun náà làwọn mí ó ti tí ó jáde sí àsìkò àwẹ̀ òun náà lẹ́lùmí ó ti jẹ bí ó ṣe kọrin tí ó jáde sílẹ̀ bí àsìkò àwẹ̀ tó jẹ́ pé òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlùmí tí ò níta ṣe òun ni ó ma wá lo àsìkò rẹ̀ fún yóò lọ́wọ́ gẹ́gẹ́ gbóhun ni kọ́lá kó ti máa sùn gan ẹ̀yẹn kó sì bẹ́ta fún ọ kó máa sùn bẹ́ ó sì sàǹfàní fún ọ yóò wà ní káàkiri ló bá gbóhun ní ẹ̀yìngbọ́ bá ti wá sùn nísìn tó bá ti jẹ́ aago méje àìjẹ́ aago méje àbọ̀ tó rùn rán gbà ní wà jí gbà ní tẹ̀wà kásùbà tó bá wá kásùbà tán yóò wá bẹ̀rẹ̀ sí wo fíìmù yóò wá bẹ̀rẹ̀ sí wo fíìmù ipá títí yóò náà fẹ́ kí ẹ̀hùn fẹ́ kọjọ́ tètè lọ tí bàbá bá fi wo fíìmù tán àyílò tó bá ń bẹ̀ ẹ̀ ó lè mọ́ kí lásìkò gan bẹ́ẹ̀ ń gbà lásìkò àyílà fi tó ìgbà oní fíìmù débi tó ti ń dùn dáadáa yóò wá fi yóò pàrọ̀ ti ẹ̀ bẹ́ẹ̀ ló ìsinu ni ó láàájá pẹ̀lú ẹ̀ bí ó ṣe wá lò gbogbo gbèsè ayé rẹ̀ nù ẹlòmí orin òun náà ni ó mọ̀ fi gbèsè ayé jẹ́ gbọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe lẹ́yìn

wọ́n ní káyà kan láti fi kíráka kan ẹ̀yẹn tó bá ti kàbá jẹ́ àtán mudahammatan Allahu akbar ilé ìwọ̀n ní wákàkiri tó bá ti kí ní dáńdáwì ṣe lé yóò tún lọ́dẹ̀ bẹ̀rẹ̀ fíìmù yóò tún lọ́dẹ̀ bẹ̀rẹ̀ tí ò ní wúlò fún gbogbo ẹni máa ń eléyìí kó parada kó mọ̀ pé ọjọ́ ń lọ tó bá wátà wá tó wá ń gbìyànjú náà lórí dáadáa táà ṣe tilawatul Qur'an táà ṣe gbogbo ẹka ṣe ẹjá sọ́ra fún kìníkà ó ẹjá sọ́ra fún ikán burúkú tó jẹ́ pé òun náà ní máa jẹ gbogbo ṣẹ́ dáadáa ẹni ẹjá sọ́ra kámọ́kó ẹrù wa kámọ́kó sínú àpò tí ń jò nísàlẹ̀ nítorí pé èèyàn bá ti kó ẹrù ẹ̀ sínú àpò tí ń jò nísàlẹ̀ àtòun àtẹni tí ó ṣiṣẹ́ kankan bákan náà ni ó padà já lọ́dọ̀ ọlọ́ọ̀bà ká má máa ṣe nínú Ramadan kọ́lá ká má ṣe lẹ́yìn Ramadan ìwọ tó ń gbáwẹ̀ ìwọ tó ń dìde lóru ìwọ tó ń ṣe tìláwàtìlù Qur'an nítọ́lọ̀ ọba àdíkẹ́ ọlá sí lẹ́tọ̀ léèwọ̀ fún àtúnbà ọmọ nínú àwẹ̀ wọ́n náà ló ṣe bíbà ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ òun náà ni wọ́n fi ń panú nínú àwẹ̀ ó sì ń gbáwẹ̀ bíládà rẹ̀ sí lékún gẹ́bẹ̀ náà ló

ẹlòmí ń bẹ wọ́n ni ó pín nǹkan fún àwọn ni ó pín nǹkan fún ìyá yóò sì fún yọ́kẹ̀ yóò sì fún yọ́ bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n fún jẹ wọ́n ni ó pín mílìkì báwọn èèyàn fún wọn mẹ́fà mẹ́fà wọ́n fún wọn márùn márùn òkú ìrọ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀ o mọ̀ pé bó ṣe ń ṣe dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mílìkì kan nísìn ọlọ́run ló mọ ilé ládá tí ó fi gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti jẹ́ ògbéjà lè kìyàmà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká pàkíyèsí ara wa ó yẹ ká ṣọ́ra fún gbogbo àwọn bí ta bá mọ̀ pé yóò máa jẹ́ àbùjẹ́ ìjẹ́kù kí ó máa mú ládá wa jò lábẹ́ ó yẹ ká jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí lókùn ìgbà tó bá ti jẹ́ pé àánà kan pé kọ́lọ̀ ọba àríkẹ́ ọlá kò sanwálẹ̀ sàn dáadáa tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ̀ àríkẹ́ àmà tàbá gbé ẹ̀jú gbogbo eléyìí òun náà ni ó máa túnmà ipé ìtọ́lọ̀ ọba àlìkíọlá fẹ́ kárí nínú àwẹ̀ àti tàlápàtìtì láti rí a máa wá bẹ̀lọ́ ọba àlìkíọlá kó wa abẹ̀lọ́ ọba àlìkíọlá kó mọ́sá tẹ́tẹ́ dáadáa wa nínú àwẹ̀ Ramadan yìí abẹ́lọ́ ọba àríkẹ̀ọ́lá kó ṣe ìdílé lóru kó ṣe rọrùn fún wa abẹ́lọ́ ọba àríkẹ̀ọ́lá kó ṣe ìjìnà sí wà bàjẹ́ kó ṣe rọrùn fún wa abẹ́lọ́ ọba àríkẹ̀ọ́lá tìláwàtún Kùrán ká máa sàánú aláìní kọ́lọ̀ ọba àríkẹ̀ọ́lá kó mọ́sà sí ọkàn wa rọ̀ fún torí pé ó